إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألوبة أترى صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسواجه لريدا لك ولتن عمدة الأحكام èyí tí al-imam abdulghani al-makhdisi rahimahullahu ta'ala tọkójọ láti inú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam èyí tí a ń bá lọ òun náà ni kitab zaka ọ̀rọ̀ lórí zaka ní ọ̀sẹ̀ tí ó kọjá a ọ̀rọ̀ lórí hadith abdullahi wa abbas radiyallahu anhuma. ma tó ní anábíwá muhammad sallallahu alaihi wasallam ó sọ fún mu'adh bin jabal rọ́dí allahu anhu ìgbà tó rán lọ sí ìlú yemen ìpè ìnáka sata àti kauman ala kitabin bó ṣe ń lọ yìí ìlú tó ń lọ àwọn tó fẹ́ lọ bá ń bẹ́ àwọn tí ọlọ́wọ́ bá fún wọn ní tíra ni ṣùgbọ́n wọ́n ti yẹ kúrò ń tí ọlọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ fàyídàjí ìtahùn tó bá dọ́dọ̀ wọn fàdùrúhùn ilá àyẹ́ṣàdù allah ilá ìlọ́lá pé wọ́n lọ síbi wípé kí wọ́n jẹ́rìí pé kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ kí àwọn èèyàn ṣe jọ́sìn fún àyàfi allah tó ń bó ti jẹ́ wípé àwọn ànábì tí ọlọ́wọ́ bá rán sí wọn ìtú wọn mú wá fún wọn náà nìyí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala oni walakot ba'athna fi kulli ummatin rasula an i'budu allah wa ijtanibu at-taghut ọlọ́ni àti gbé dìde nínú gbogbo ọjọ́ rasulan òjíṣẹ́ an i'budu allah ipe ẹ̀sìn ọlọ́wọ́ bá allah wa ijtanibu at-taghut ẹ jìnà sí taghut taghut òun náà ni gbogbo tí àwọn èèyàn bá ń ṣèjọsìn fún yàtọ̀ sí ọlọ́wọ́ bá allah wọ́n gúnran fún ni wọ́n jẹ́jẹ́ fún ni wọ́n képe ni wọ́n gbára lé ni gbogbo ọ̀nà tí yẹn fi ṣe jọ́sìn ọlọ́mọba allah lóní tá a bá ti mú fún ẹlòmíì yàtọ̀ fún ọlọ́mọba allah àti gbé ẹ̀tọ́ ọlọ́mọba fún wọn anabi muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ fún muhammed bin jabal ipe àwọn tá fún tíra ló fẹ́ lọ bá tó bá dọ́dọ̀ wọn fàyídá jíta fàdúrúhùn ìlànà yẹ́ṣàdù allah ilà ìlàlá pé wọ́n lọ síbi ìjẹ́rìí pé kò sí ọba kan tó yẹ ká ṣe ìjọsìn fún bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó yẹ ká ṣe ìjọsìn fún àyàfi allah wa anna muhammadan rasulullah bákan náà sọ fún wọn pé muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni fàyínú àtọ́wò lákàbí dáálík tán bá gbọ́ ọ̀rọ̀ tó sọ fún wọn yìí tàtẹ̀lẹ́ e, fàkbírùhùn أن الله قد فرض عليهم خمس صلوات في كل يوم وليلة sọ fún wọn pé ọlọ́run ọba ti ṣe ìrun wákàtí márùn-ún lọ́ràn èèyàn fún wọn ìyẹn tán bá múrí bọ́ níbi ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ṣe sẹ́yìn ìrun téèyàn kí tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ìrun téèyàn kí tó ń ṣe àwọn nǹkan tí ò bá ti tọ́ ọlọ́run ọba múnú ẹbọ ọlọ́run ọba ò lè gbàrún náà torí wípé ìmọ̀lọ́wọ́ ọba lọ́kan ọwọ́ ni foundation tí foundation ò bá ti dúó dáadáa gbogbo ń ta bá mọ́lé lórí òun náà lè dúó sọ̀nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam ni tán bá rí ọ̀rọ̀ ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣe tán bá rí yẹn tán bá rí ṣe tán mójútó sọ̀rọ̀ ń pa irun fún wọn ipé irun wákàtí márùn-ún ni wọ́n mọ kí lójúmọ́ lẹ́yìn náà nábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní fọyín àtọ́wùlà kàbídálík tó má tún mú ọ̀rọ̀ ọ̀run tí wọ́n mú ṣe fàkbírùm annalá kọtfàrọ̀dọ̀ alim sọ́dọ̀kọ̀ sọ fún wọn pé ọlọ́wọ́ bá tó ṣe wípé wọ́n mọ̀ gbà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olówó àwọn tí wọ́n ní ọrọ̀ fọ̀túrọ́dù aláfukọ́ra ihim tán bá ti gbà wọ́n fi fún àwọn tí wọ́n jẹ́ táríkà ta ni olówó ta ni táríkà talẹni tá sọ wípé ó ní talẹni tí ò ní dẹ́ńkí ń pè ní sọ́dákọ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe sẹ́yìn ipe tán bá ní sọ́dákọ̀ òun náà ni nǹkan tó ṣe wípé ó ń tọ́ka lórí ìjẹ́ olódodo ẹni tó pe àpèmọ́ra imani anybody ló lè claim pé mùmìnì lòun ṣùgbọ́n sọ́dákọ̀ òun náà ni téèyàn máa ń yọnu dúkìá èèyàn tó ṣe pé òun ló ń sọ fún wa pé ẹni tó pe àpèmọ́ra imani yìí imani ń bẹ lára ẹ̀ ń tó tọ́ torí pé ọmọ ènìyàn láhun púpọ̀ ọmọ ènìyàn òun fẹ́ ń fi tó ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀ àfi kó ṣe wípé àǹfààní kan ni ó jáde ń bẹ̀ fún ẹni tó bá kúnnù kó máa náwó fún àwọn eléré ìgbà tán máa ń kì í ní mẹ́fà méje tó ṣe pọ́n so oríṣiríṣi orí àmọ́ wú yóò wò páǹfààní kan lòun rí in tí ó ti tí èkówó rẹ̀ jáde tí ó ma ná fún wọnú ṣùgbọ́n ẹni tó ń ná owó nítorí tọ́lọ́wọ́n ọba kò ń ṣe torí kárí ní kò ń ṣe torí ẹ̀yìn àwọn èèyàn owó tó ná yẹn ni ó ń tọ́ka sí wípé ìmánì rẹ̀ ìmánì òdodo ni pàtàkì lọ tí yẹn bá tún ṣe é ní kọ̀kọ̀ tí ò jẹ́ èèyàn máa ẹlòmí akẹ́wò sùnsùn ló dẹ́ o pé ẹni yìí ni ó dàbẹ́ ni kó nídìí nǹkan báyìí báyìí báyìí báyìí yóò dẹ̀ ṣe fún yóò dẹ̀ sọ fún pé kó mọ̀ sọ fún yẹn kankan eléyìí ó mọ tọ́ka lórí pé kí ni sitku sọ̀híbìhà ẹni tó yọ nǹkan yẹn ìmánì tó lóun ní ìmánì òdodo ni torí pé ọmọ ènìyàn láwọn ọmọ ènìyàn ò kì í fẹ́ ná tó ń bẹ lọ́wọ́ rẹ̀ àfi kó ti wò ó dáadáa pé àǹfààní wo lòun fẹ́ rí ń bẹ́ ó lè jẹ́ àǹfààní ayé kan ni ó torí ẹ̀ náà bí àwọn tí wọ́n ná owó síbi àwọn nǹkan kí nǹkan láti promote ìbàjẹ́ yóò kó nfẹ́ kán ṣàpariwo orúkọ òun káàkiri bẹ́ẹ̀ lẹni tó bá ṣe tiẹ̀ nítorí tọlọ́run náà àǹfààní kan lòun náà ń wá ṣùgbọ́n kí ni òun so mọ́ ó so mọ́ ìmánì nípa wípé òun ṣe kínní nítorí tọlọ́run ọba ni. Tolong, gẹ́gẹ́ bí n ta wá ṣàlàyé fún wa sọ́dákọ̀ ọ̀nà méjì ló pín sí èyí tó jọ́ràn yẹn ń bẹ tí ọlọ́run ọba ṣe lọ́ràn yẹn lórí dúkìá wa ìkejì nìyí tí ó kì í ṣọ̀ràn yẹn èyí tó jẹ́ ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ṣe sẹ́yìn ẹni tí ò bá yọ ọlọ́run ọba ó jẹ́ yíyà tó bá di jọ́ǹgbé dalkiana èyí tí ó kì í ṣọ̀ràn yẹn ẹni tí ò bá yọ kò sí jẹ níyà fún un ṣùgbọ́n ládá téèyàn máa ń gbà igbe yọ sọ́dákọ̀ kò ní rí eléyìí ò túmọ̀ sí pé àwọn nǹkan mi tó yẹ ká ná owó sí àbí ká ná dúkìá wa sí bóyá aré yẹn kan tó ń bẹ nù nira kan kò dẹ̀ séyẹn kankan tó lè ràn lọ́wọ́ nítorí ń bẹ lọ́wọ́ títí wá ṣẹ́kù irú situation bẹ́ẹ̀ ọ̀ràn ní ilé wa lórí láti lè lọ́wọ́ tá a bá kọ̀ tá a ràn án lọ́wọ́ ìjẹniyàwó máa bá wa lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó rọ kan wá fún ojú ọ̀nà rẹ̀ so n tán pè ní sọ́dákọ̀ lélẹ́yìí táwa la ń pè ní ẹni tó ní ẹni tó ní nínú sẹ̀ríà òun náà ni gbogbo ẹni tó bá ti ní dèdè tí zakawọ́ tó bá ṣe pé owó là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹni tó ṣe pé owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ dèdè owó tí zaka wọ̀ ni irú èèyàn bẹ́ẹ̀ ẹni tó ní ni dẹ́dẹ́ ni kó yọ zaka owó ẹ̀ ẹni tó ń pè ní tálíkà òun lẹ́ni tó ṣe pé tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kò tó ń tí zaka wọ̀ sòrò èèyàn bẹ́ẹ̀ lára àwọn èèyàn tí wọ́n kọlifáì láti gba zaka ni sọ̀nàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam orí tó bá di pé wọ́n kírun tún na eléyìí sí wọn ipe ọlọ́run ọba ó ṣe lọ́rùn èèyàn lé wọn lórí sọ́dákọ̀ tó ṣe pé two kadomin agniya ihim wọ́n mọ̀ gbà lọ́wọ́ àwọn tí wọ́n ní ọ̀tọ̀rọ̀ bí ilẹ̀ fukara ihim wọ́n dẹ̀ mọ̀ fún àwọn tó ṣe pé wọ́n ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam olùgbólóhùn fukọ̀rá ń bíbá yìí láti lè fi tọ́ka sí àwọn tí ó ní bó tiẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n qualify láti gba zaka ò ń ṣe gbogbo wọn náà ni ẹni tí ó ní ẹlòmí ń bẹnú àwọn tó qualify láti gba zaka tó ṣe wípé ó ní ṣùgbọ́n wọ́n ń fún fún ìdí mi kò ń ṣe pé torí kó tó ṣìkọ́ that is kò ń ṣe pé torí pé tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ò tó ń tí zakawọ̀ ọlọ́wọ́n bá sọ eléyìí fún wa nínú súratu tauba ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní ìnáma sọ̀dàkọ́tù lè fukọ̀rá yìí wàlmasakin wàlàámìlínà aléhà ọlọ́wọ́n bá ní sọ́dàkọ̀ tí mo ní kẹ́ máa yọ àwọn tẹ́ máa yọ fún náà ní alfukọ̀rá wàlmasakin kini ni yàtọ̀ láàrin fòkọ́rá àti masakin ti lárúbáwá bá lò ó gbólóhùn méjèèjì a tura wọn tábà miskin lè yẹn òun lẹni tó ṣe pé kò ní tábà ní fakiru lè yẹn òun lẹni tí ò ní ṣùgbọ́n tábà sọ yí pé fakiru àti miskin tí wọ́n lo méjèèjì papọ̀ ìyàtọ̀ díẹ̀ ò máa bẹ́nu wọn ní tó tẹ́wọ̀n tábà kúnyàn ní fakir òun lẹni tó ṣe pé kò ní rárá kò ní rárá àbí ohun tó ní kéré gan ṣùgbọ́n ni miskin ohun ní ṣùgbọ́n tó ní kò láti lè gbọ́ bùkátà rẹ̀ láàrin ọdún kan òun jẹ́ pé ẹni tó ń ṣiṣẹ́ oṣù àbí ṣe ọ̀sẹ̀ ló ń ṣe tó ta láti ìlú kan sí ìlú kejì ìyẹn lè wà nàìjíríà pé tó bá ń rí fifty thousand láàrin oṣù kan ó gbọ́ bùkátà rẹ̀ yóò mọ̀ dúpẹ́ fọlọ́wọ́ bá ní yàtọ̀ sí pàǹ wá bẹ́kùnbẹ́kùn káàkiri kí n jẹ kí tó bá rí yẹn ó ti tó ẹlòmíì dẹ̀ ní tó bá ń rí three hundred thousand ní ìlú míì lóṣù lára àwọn tálíkà ni èèkan béèrè lọ́wọ́ kanú àwọn afẹ́sìn ní ìlú bahrain ìpẹ́ ni tó bá ní mọ́tò ṣolówó ni àbíbáwo ṣó qualify láti gba zakatul fitri àwọn èèyàn ní mọ́tò túmọ̀ sí kankan nílùú àwọn torí pé gbogbo household kan ó gbọ́dọ̀ ní mọ́tò tí ó bá fẹ́ yàwó lára àwọn kan tí ó wò ní kí ló fi mọ́ gbéyàwó ẹ̀ káàkiri so èèyàn ní mọ́tò nírú ibẹ̀ kò túmọ̀ sí pé olówó ni so wọ́n lè mọ pé zakatul fitri kò ṣe pé kí ni òun gan-an ó tún wọ́n ẹ̀ńtẹ́tù láti gbà ṣùgbọ́n òun náà lo mọ́tò lọ́dọ̀ títí wọn mọ́tò ní lára àwọn nǹkan tó jẹ́ necessities ni tó ṣe pé household kan ò gbọ́dọ̀ mọ́ nìyí kí la fẹ́ lò níbi eléyìí o ni pé àwùjọ ni ó mọ ṣàlàyé fún wa tani tálíkà talẹni tó ní so ẹni tí wọ́n ń pè ní tálíkà tó ń pè ní fakir òun lẹni tó ṣe pé kò ní àbí tó ní kéré gan miskin tán bá lò ó papọ̀ láàrin ọ̀rọ̀ kan òun lẹni tó ṣe pé in rí ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n kò sì tó tó nídìí ìtò jẹ́ nídìí ẹ̀ àṣọ àwọn luxuries so ẹni tí ó mọ̀ ṣe luxuries òun lẹ́ni tó ṣe pé in tó ní ó tó ó tún ṣẹ́kù ṣùgbọ́n ṣíṣẹ́kù rẹ̀ ní ó lè mọ́ túmọ̀ sí pé ó ti tó ẹni tó yẹ kó yọ zaka torí pé ó ní iye tí zaka wọ nínú owó ó ní iye tí zaka wọ nínú àwọn nǹkan ọ̀rọ̀ míì tá a sì mọ padà dárúkọ inṣáàlá ṣùgbọ́n tá a fẹ́ ló ń bi léyìí òun náà ni pé ẹni tán pè ní fakir òun lẹ́yìn tó ṣe pé n tó ní kò tó rárá ẹni tán pè miskin òun lẹ́yìn tó ṣe pé n tó ń rí ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n kò sì tó náà sọ ẹni tó ṣe pé iye tó níjì láti gbọ́ bùkátà rẹ̀ ó ní bí 60,000 ṣùgbọ́n tó rí ojú bí 30,000 olóṣù ìròyìn bẹ́ẹ̀ ó qualify láti gba zaka so ìtẹ́yàn bá ń rí iye tó ṣe wípé kò tó basic need yẹ ìròyìn bẹ́ẹ̀ a pè ní fakir àbí ká pè ní miskin sọ́nà ọba ní nàmà sọ́dakọ́ tó lè fòkọ́ra zakati mo ní ẹ yọ fún àwọn fukọra walmasakin àti àwọn masakin wal'amilina alayha àti àwọn al'amiluna alayha àwọn àwọn ni wọ́n ń pè ní al'amiluna alayha ní àwùjọ islam tí a ti ní olórí mùsùlùmí lára nǹkan tó gbọ́rọ̀ ní àkólé kan fún òun láti lè máa gba kọ́dẹ̀ máa pin fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí i àwọn tí ìjọba bá gbélẹ̀ tí wọ́n yàn láti lè máa lọ gba zaka lọ́wọ́ àwọn èèyàn tí zaka wo owó wọn àbí zaka wọ dúkìá wọn àwọn ẹni ọlọ́wọ́ bá pè ní al-amiluna alayha àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ zaka àwọn kọ́nà yẹra wọn olórí ìlú ló yàn wọ́n ìjọba ló yàn wọ́n so ló jẹ́ pé bí mo ṣe ń bẹ wájú yìí sìn tí bá ní mo gbéra mi kalẹ̀ kí mo fẹ́ máa lọ bá wọn èèyàn káàkiri pé ká máa yọ zaka wọn mi sí lára wọn àlẹ́ àmìlú náà àléhà torí pé kí ni kò síjọba ẹ̀sìn kan tó yàn mí n tí mo fẹ́ ṣe òun ni pé mo fẹ́ ran àwọn èèyàn tí zaka wo owó wọn lọ́wọ́ mo fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni láti lè ṣe kí ni láti assist wọn pín zaka wọn so representative wọn mo jẹ́ mi ṣe representative ìjọba mi ní right àti gba nínú owó yẹn torí pé àwọn tí ọlọ́wọ́n bá sọ ní al-amilina alayha àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn tó ṣe pé ìjọba ẹ̀sìn ló gbé wọn kalẹ̀ so ló fi jẹ́ pé kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa ẹ̀rọ àwọn ọmọ ìyá mi nú ẹ̀sìn tí kálukú náà bá ti wo pé nǹkan fẹ́ lé díẹ̀ ọ̀nà wo la lè mọ́ fi méèkì owó yóò bá gbé rẹ̀ kalẹ̀ àwọn ń ṣe àwọn ọmọ ń gba sàká lọ́wọ́ àwọn èèyàn so tó bá ń gba àjọ tán yóò yọ tiẹ̀ ń bẹ́ẹ̀ kí ni basis tó fẹ́ fi yọ tiẹ̀ yóò ní ọlọ́wọ́ bá ti ní wàlà ámìlì náà àléhà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí rẹ̀ tálẹ́ni tó yìn síbẹ̀ àlàámìlì náà àléhà tọ́lọ́wọ́ bá ń sọ ìjọba ẹ̀sìn ni ó bẹ̀ wọ́n ń ṣẹ́yẹn tán bá dẹ̀ bẹ̀ wọ́n ń ṣe yẹn ni wọ́n gbọ́dọ̀ jíṣẹ́ yẹn bó ṣe rí àti bó ṣe yẹ nǹkan bá gbà wọ́n gbọ́dọ̀ dìlíbà gbogbo ẹ̀ ibi tí ọ̀rọ̀ lè dé nínú ẹ̀sìn kan lọ́wọ́ bá kó ṣàánú ọ̀pọ̀lọpọ̀ wa ẹni tó bá lọ gba zaka lọ́wọ́ rẹ̀ tó bá fún ní gífìtì ìsídà kó mọ́ gbà àbí kó dìlíbà papọ̀ ìkan lára àwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n mọ̀ ní tọ́mọ̀ sí abdullahi ibn latabiya anábí sallallahu alaihi wa sallam rán pípò lọ gba zakawa òǹbẹ̀nú àwọn tí wọ́n rán pípò lọ gba zakawa ìgbà tó wá dé gẹ́gẹ́ bí ẹni tí ò ní parọ́ gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀kọ́ ẹ̀sìn yé nípa pé òun gbọ́dọ̀ nàtán ni ó sọ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam oníyàrá súlọ́lá ilé òjíṣẹ́ ọlọ́wọ́ bá áàdì hadiya wà áàdì ìsọ́dàkọ̀ zakatẹ́ni lọ́gbà wá zakani yìí mọ̀ eléyìí gift tí wọ́n fún mi ni anabi sallallahu alaihi wasallam ojú ẹ change lẹ́sẹ̀kẹsẹ̀ ogun mímbàrí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ó ní kí ló yóò wá dé yóò ní eléyìí zakatẹ́ni lọ́gbà ni eléyìí gift tán fún mi ni afalajala safibeti abihi wa umihi fayanzu atatiyahu hadiyatu anamsọlá asalam ní kò bá ti jòkó nílé ìyá rẹ̀ àti ilé bàbá rẹ̀ kó máa retí bóyá gift yóò wà bá kí la fẹ́ ló ń eléyìí onípe anabi muhammad sallallahu alaihi wasallam correct kìíní ẹ̀ kò sí tó ń jẹ́ wípé èèyàn ṣiṣẹ́ fún jọba èèyàn kan wá fún wa ní kìíní kan láti fi compensate wa bribe ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú islam torí pé nǹkan yẹn tá a bá gbà á ìjọ tí ẹni tó fún wa ní nǹkan yẹn bá wá a máa dẹ̀ nǹkan fún tá a bá ti ń dẹ̀ nǹkan fún à ń ṣe jàǹbá fún employer wa ni so ló fi jẹ́ pé eléyìí gan dọ́dọ̀ schools káàkiri káàkiri teacher tó ń teaching school kan pẹ́rẹ́ǹtì kó máa fún láwọn gift kan yóò máa gbà nínú ẹ̀sìn bákan méjì ni ìṣẹ́lá kó má gbà lọ́wọ́ pẹ́rẹ́ǹtì yẹn àbí kó gbà kó fún authority torí pé kí ni àwọn ọmọ schools ó gbọ́dọ̀ treat gbogbo wọn equally ni so tó bá ti di pé ó ń gba nǹkan lọ́dọ̀ òbí kan yóò fẹ́ fún ọmọ títí ẹ̀ ní special treatment wọn àdẹ̀ gbà sí skul pé kó máa fún ọmọ kanú àwọn ọmọ òbí ní special treatment wọ́n gbà sí skul wípé kí ni kó mọ treat àwọn ọmọ equally ni ṣùgbọ́n ibi téèyàn bá ti gbà yóò fẹ́ ṣe síbẹ̀ so nígbà tó bá di pé gbà lọ́wọ́ òbí eléyìí tó bá gbéṣẹ́ fún wọn nú kíláàsì yóò fún ọmọ ẹni ọmọ òbí tó gbà lọ́wọ́ rẹ̀ yóò fún ní special attention òun náà ni kó máa wò pé ẹ̀yà kọ́ báyìí kọ́ báyìí àsìkò tó yẹ kó lò láàrin gbogbo àwọn ọmọ yòókù ó lè fẹ́ lo ìdajì rẹ̀ àbí ìdá kan ìdá mẹ́ta rẹ̀ lórí ọmọ ẹni tó ń fún so eléyìí zulmu ni àbòsí ni so ló fi jẹ́ pé anabi muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún arákùnrin yẹn oni afalajala safi beti abi wa ummihi fayanzur ataati adiyatuhu amla kò bá ti joko sílé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kò máa retí kí gift yẹn wá bá àbí kò ní bá eléyìí lára dáadáa ìsìláàmù ni lára ètò ìsìláàmù ni gbogbo àwọn èèyàn tán máa láwọn kọ́pì irú nǹkan báyìí pé ẹni tó ń ṣiṣẹ́ fúnjọba ò gbọ́rọ̀ gba gift ò gbọ́rọ̀ gba kìnnìkan pé bribe ni wọ́n kọ́pì ẹ̀ látara islam ni torí pé iṣẹ́ tán bá gbé fún wa nǹkan tó fẹ́ ká ṣe kó yẹjú ni so wàlá amìlínà àléhà tọ́lọ́wọ́ bá sọ làwọn tí ìjọba tó gbéṣẹ́ yẹn fún wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn bí ó ti tọ́ àti bó ti yẹ tẹ́ẹ̀ká bá fún wọn ní nǹkan wọ́n gbọ́dọ̀ dìlíbà gbogbo ẹ̀ àbí ká má gba gift yẹn lọ́wọ́ wọn ìkàlára àwọn sábíà nẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam abdullahi bin rawaha ìgbàtánà sallallahu alaihi wa sallam kó lọ gba zakawa àbí kó lọ gba ìpín àwọn mùsùlùmí wá ní khaybar lọ́dọ̀ àwọn yahudi àwọn àpè sẹ́yìn pé jẹ́ fún wọn lélẹ́yìí so that èyí tí ó yẹ ká yọ àníyọ tó rú iye torí pé àwọn àti ìjọba mùsùlùmí wọ́n ní agreement lórí farm produce tó bá ń jáde ní ilẹ̀ khaybar ìpín wọ́n sí méjì ni sọ́ni tí alẹ́ muhammad sallallahu alaihi wa sallam sí wọn abdullahi bin rawaha wọ́n fẹ́ pè é sẹ́yìn pé kan fún ní nǹkan kan so that wọ́n á reduce ní tó yẹ fún wọn ní tó pè ní half náà ni sábẹ́ ìlàlí wọn nípa wípé òun ò rẹ́ni tóun eight tóyin òun rẹ̀ òun rẹ̀ ni tó ń nífẹ̀ẹ́ bí alẹ́ muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n israeli tó ń ní sí yín ni kò ní gbé òun lọ sí pé kò ń ṣàbòsí ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sáré yí ọ̀rọ̀ padà pé akànfin ah, ń bẹ́ ṣeré náà ni a mọ̀ wípé a wo bóyá ó dúró ti òdodo àbó ni dúró ti sọ ẹni tí ìjọba gbé iṣẹ́ fún àbẹ́ni tó ṣe pé aládàáni gbé iṣẹ́ fún náà agbọ́rọ̀ wà sí sí ẹ̀ tó gbéṣẹ́ fún wa ìjọta àbá ní bá ṣiṣẹ́ mọ́ ká sọ fún pé a ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n ká máa ṣe jàǹbá rẹ̀ lábẹ́lẹ̀ ìsìláàmù lára àwọn ẹ̀sìn tó gbógun ti eléyìí ni ọlọ́wọ́n wa tó dá wa kò nífẹ̀ẹ́ sí i sọlọ́jọ́ pé nínú ìsìláàmù kò sí nǹkan tán ń pè ní pé wọ́n bíráìbù yàn anabi sallallahu alaihi wasallam la'ana rọ́ṣíà wal murtashiya wal rọ́ṣ ẹni tó ń bíráìbù àwọn èèyàn islam ṣẹ́bilé anabi sallallahu alaihi wasallam ṣẹ́bilé ròyìn ẹ̀bẹ́ wal murtashiya ẹni tó náà ask fún bíráìbù wal rọ́ṣ ẹni tó ń dúró láàrin àwọn méjèèjì tó yẹ kóhun láláàrin náà wọn àwọn ọ̀gá náà máa gba ìbáyìí àwọn kìnnìkan náà máa ṣe léyìí gbogbo wọn ẹni tí ẹ̀sìn tó ṣẹbìlé ni wọn torí pé wọ́n dá àwùjọ rú ni so àníírí àwùjọ kan tí àwọn èèyàn ti dúró ti òfin ọlọ́run ọba àfikọ́rọ̀ wọn kó rọrùn táwọn èèyàn bá yẹ kúrò mi òfin ọlọ́run ọba níta máa rí òun náà ni kí nǹkan máa le fún wa kí nǹkan máa dàrú ẹlòmíì oúnjẹ lè wà ṣùgbọ́n ẹ kàn rí pé kò sí ìfọ̀kànbalẹ̀ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀wọ́lá àmì nínú àléhà tọ́lọ́run ọba sọ làwọn tí ìjọba ẹ̀sìn tí wọ́n ń yàn tánbárẹ̀ gbàdé wọn ó yọ fún wọn nù rẹ̀ ni kò ń ṣe pé wọn ó yọ èyí tó bá wù wọ́n sọ̀rọ̀ láti rí i pé ẹni tó gbé rẹ̀ kalẹ̀ ní sító fẹ́ mọ gba lọ́wọ́ àwọn èèyàn káàkiri òun ni ó dictate iye tó ń á mú fún rẹ̀ so eléyìí ó takò ẹ̀sìn Islam bákan náà ọlọ́wọ́ subhanahu wa ta'ala wal mu'allafat qulubuhum àwọn tó ṣe wípé wọ́n ń ṣe mùsùlùmí àbí mùsùlùmí ni wọ́n ẹ̀ṣẹ̀ gba islam ṣùgbọ́n ọkàn wọ́n sì ń ṣèkì ọlọ́wọ́n bá ní ẹ lè fún wọn nù zaka àwọn eléyìí regardless of bí wọ́n ní àbí wọ́n ní láti lè fọ ọkàn wọn sínú islam àbí láti jẹ́ kí ọkàn wọn rí lẹ́nu islam méjèèjì ni alẹ́ muhammad sallallahu alaihi wa sallam ṣe ó fún àwọn míì tán jẹ́ kéfèèrè tó ṣe kó ń tíráyè láti fọ̀ wọn sínú ẹ̀sìn ó fọ́nà mi tó ṣe pọ́n ti gba islamu ṣùgbọ́n ọkàn wọn ò tí ìrìn ilẹ̀ ní islamu gẹ́gẹ́ bá ṣe para mọ́ sọ̀rọ̀ lórí eléyìí olùjẹ́ pé ngbà mí olórí àmọ́ ṣàwọn nǹkan mi ngbà mí ó lè mọ́ yí ọmọ lẹ́yìn agbọ́rọ̀ farabalẹ̀ pẹ̀lú wọn ó ṣe gbogbo nǹkan tí olórí bá ṣe náà lákọ̀ndẹ́mù níta bá rí kó ṣe tó tako ẹ̀sìn ni eléyìí jẹ́ núktọ̀ pọ́ìntì tó ṣe pó pàtàkì bákanáà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni walgharimin àwọn èèyàn tí wọ́n jẹ gbèsè gbèsè tán jẹ gbèsè tó wà jẹ níwì ni kò ṣe pé kí ẹyàwó sùnsùn ní sí pé á ah, latest car wo ló ń bẹ́ ń tán sí wá òkú ń fẹ́ lọ yáwó lọ́dọ̀ báńkì láti fi ra bóun ló ṣe fẹ́ sanwó yìí padà àìṣèbọn ọmọ fún yàn lówó zaka ni àwọn tó bá jẹ gbèsè irú àwọn yìí kọ́ là ń sọ ẹni tó ṣe pé gbèsè tó jẹ gbèsè tó ṣe pé wà jẹ níu ni níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹni tó ṣe yí pé ó fẹ́ assist àwọn èèyàn kan tí wọ́n bẹ́nu nira kan ló wá gbé kinní yẹn rò pókè òun á ṣe bí wọ́n ṣe rí owó rẹ̀ walgharimin bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wà fi sabilillah àti fi sabilillah fi sabilillah kò ń ṣe fi sabilillah oríṣiríṣi tá ń sọ fi sabilillah àti ọlọ́wọ́n bá ń sọ bíbáyé òun náà ni nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun wọn a máa fi wo zaka máa fi sanwó fún àwọn soldiers tí wọ́n ń dìfẹ́ǹdì ìlú islam wọn a máa fi owó zakara weapons láti lè ṣe kíni láti jẹ́ kí ìlú islam kó ní nǹkan jà ìlú islam tá ń sọ làwọn ìlú saudi egypt nǹkan kan mara wọn bẹ́ẹ̀ kò ń àwọn ICC àtàwọn Boko Haram tán láwọn dálulẹ̀ àwọn eléyìí khawarij ni wọ́n ń pè wọ́n nú ìsìláàmù àwọn tí wọ́n ń tako ìjọba wọ́n ń ṣe ìjọba fún ara wọn ṣùgbọ́n ìjọba tó dúró wọn a máa fi owó zakatawo yẹn bá san láti lè fi sanwó fún àwọn soldiers tí wọ́n dìfẹ́ǹdì ìlú láti lè máa fi ra weapons sòfin sẹ́bí ní láàtàn sọ nìyí bákan náà wọ́n á máa lówó zaka fi sabilillah láti lè fi ran èèyàn tó jẹ́ tálíkà ní hajj ẹni tó jẹ́ tálíkà wọ́n lè fowó zaka ran ní hajj pàtàkì jùlọ hajj ọ̀ràn yàn ẹni tí ó ti ṣe hajj rí tẹ́lẹ̀ a lè wowó zaka ní káfíìran ẹni tó jẹ́ tálíkà dàtí stone kankan fún rẹ̀ ò lè afọ́ọ̀dì àti sanwó hajj fún rẹ̀ a lè fi wo zakara níyì tó tẹ̀wọ̀n nínú àlàyé tí àwọn afẹ́sìn ṣe hadith anabi muhammad sallallahu alaihi wa sallam kan náà dẹ̀ tún gbé yìí náà lẹ́yìn ṣùgbọ́n yàtọ̀ sí eléyìí à zaka kọ́ mọ́ṣáláṣí à zaka kọ́ skul à zaka ṣe ọ̀nà à zaka kọ́ hospital a lè fi owó zaka fún tálíkà tó rẹ̀ tí ó rí ní tí ègbà òsàn tálíkà ni à ń fún torí kó jẹ́ tálíkà kò ń ṣe pé torí kó rẹ̀ torí pé ó pọ́sibù kéèyàn jẹ́ aláàárẹ̀ kó dẹ̀ jólówó so fi sabilillahi tó fẹjú gbogbo nǹkan tó bá ti dáa ni fi sabilillahi gbogbo nǹkan tó bá ti dáa tẹ́sí fẹ́ fi sabilillahi ni ṣùgbọ́n fi sabilillahi tó ń sọ òní tó ní í ṣe pẹ̀lú ogun then anabi sallallahu alaihi wasallam sọ títí hajj láti lè fi ràn tó jẹ́ tálíkà lọ́wọ́ bákan náà àwọn afẹ́sì mi ní ibi tí ò bá ti sí weapons ogun ìjà táwọn èèyàn ń jà àwọn tí wọ́n ń defend ẹ̀sìn nú àwọn àfa tó ṣe wípé wọ́n ń ṣe wáàsí láti lè máa fi gbá ìbàjẹ́ dànù tán bá ti fó táìmù wọn fún nǹkan bẹ́ẹ̀ wọ́n lè fún wọn nínú ẹ̀ ipò fíṣẹ́bí láì náà ló wá àwọn àfẹ́sì míì sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó pàtàkì jùlọ òun ni pé fíṣẹ́bí lá nǹkan ogun bákan náà láti lè máa fi fọ́ǹdì àwọn tí wọ́n jẹ́ soldiers tí wọ́n ń jà gangan fíṣẹ́bí lá ni bákan náà ọlọ́wọ́n bá ní sẹ́bí àti ẹni tó jẹ́ ọmọ orí ọ̀nà ta lọ mórí ọ̀nà òun lẹni tó ṣe pé ń lọ bóyá owó rẹ̀ sọnù ó wà stranded kódà kẹ́niyẹn jẹ́ olówó nílùú rẹ̀ ní pọ́ìntì tó wà yẹn ní ibnu sabil tó bá lọ síbi tí wọ́n ti ń pín zaka tán ti ń fún àwọn zaka tó bá pírẹsẹ́ntì kéèsì ẹ̀ tán bá rí níjẹ̀ new case òun náà wà ní tẹ́tù sí i ṣùgbọ́n ẹlòmí lè parọ́ ipò òun wà qualify fún zaka tí o bá ṣe pé àwa kẹfin rẹ̀ ìpẹ́ni yóò qualify ká òun ló ní ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá ń bẹ́ ń àwọn arákùnrin wa muhammad sallallahu alayhi wa sallam gbàtán gbọ́ pé wọ́n ń pín zaka òjíṣẹ́ ọlọ́run bá wo àwọn méjèèjì ó rí pé àwọn méjèèjì ni wọ́n kódà ṣe ń wọ́n bí ẹni tó ṣe pó ní lọ́wọ́ ni anamsọ́lá sọ fún wọn yí pé ń ṣí túmọ̀ àtẹ̀tùkùmà tẹ́ bá fẹ́ kí n fún yín máa fún yín ṣùgbọ́n látàhílù sọ́dàkọ̀ ìrẹ̀níyìn wàdà lìkọ̀wíyìn mọ̀tẹ́sìn zakata ń pín yìí kò tọ́ fún ẹni tó ní o àfẹ́yìn tó bá ní tó bá ń bẹnú àwọn tí ẹ̀sìn náà lè fún lókù bí ẹni tó ń jagun sójà lè jẹ́ mílíọ̀níà ó sì lẹ́tọ̀ọ́ sí zaka dàtí sójà tó ń jà fún ìlú islam ó lè jẹ́ milonia ó sì entitled sí zaka so ṣùgbọ́n ẹni tó ṣe wípé kò ń ṣe tó jẹ́ ẹni tó ní tí ó rẹ̀ sínú àwọn tí a lè fún zaka ànàmísọ ọlọ́sàmí ní kò tọ́ fún kó gba zaka yẹn wà lálẹ́kọ̀ọ́ wíìn muktasib bákan náà ẹni tó ṣe kó lágbára tó lè ṣiṣẹ́ sọlọ́ jẹ́ pé islam ẹ̀sìn tó encourage ká máa ṣiṣẹ́ ni sókè so, ẹjẹni tó ṣe pé yóò depend lórí ìyàn necessarily islam otako otako islam were against yẹ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní aliyadul uliya khairu min sufla àwọn tó ń bẹ lókè olóore jọ wọn tó ń bẹ ń lọ so yín kálukú náà gbọ́dọ̀ gbìyànjú bó ló ń ṣe fẹ́ máa fún yẹn ni kò ń ṣe pé kò ń jẹ́ni tí ó máa gbà lọ́wọ́ àwọn èèyàn máa lọ báwọn èèyàn mo nídìí nǹkan báyìí mo nídìí nǹkan báyìí. anabiwa muhammad sallallahu alaihi wa sallam a máa bá wọn sàábé sọ̀rọ̀ púpọ̀ lórí ká máa lọ tọrọ nǹkan lọ́wọ́ èèyàn. ibi tí àwọn sàábà ridwanullahi alaihim tó ṣe pé ọ̀rọ̀ yìí tí wọ́n gbọ́ yédé wọ́n ní tí gba àbí téèyàn kan mú dá nínú wọn tó bá fi lè jábọ́ àti sọ fún yàn pé ìjọba mú wọn fẹ́ ṣe wọn á pìfẹ́ káwọn lọ mú fúnra wọn ṣèbí tán gbọ́ yédé kọ́lọ́mọba kó ṣàánú wa wọn ló jẹ́ pé ẹni tó sọ ìtọrọ tó sọ di iṣẹ́ nú ìsìláàmù á bọ̀rọ̀ mọ́ fún wọn tá a bá ti rí pé ẹni yìí ó sọ di iṣẹ́ àfẹ́ni tó bá a bá rí pé ó níjẹ̀ new reason bóyá ilé ìgbà ṣe ń wo yìí kò lè ṣiṣẹ́ ṣùgbọ́n káwò pé èyàn kan ti yan kíní sàárà kan fún mi ní àwọn ọmọ wá wọn mọ́lá káàkiri àmọ́ káàkiri àfi wọn náà ní rárá ẹlòmíì ti di professional beggar tó mú níṣẹ́ ìfúnrú èyàn bẹ́ẹ̀ encouragement ni ẹ̀sùn wọn ò fàyè gbarún kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ṣe encourage pé ká máa ná ló encourage pé ló discourage ká máa tọrọ ẹ̀sìn ni ẹ náà ṣùgbọ́n ẹ má máa jẹ́ni tí ó máa tọrọ àlìyádù lọ́rọ́líyá khairu na lìyádì sọ́fúlà so ló fi jẹ́ wípé tá máa fún èèyàn lè gbà kódà kó ṣe pé lórí ló fún èèyàn ní nǹkan èèyàn lè gbà a sọ èyí tí àwọn èèyàn wò lónìí torí ẹlòmíì ni a mọ̀ pé wa mùsùlùmí bọ́ a dúró tí òfin ẹ̀sìn in tí ó yẹ ká criticize la máa criticize nígbà míì anabi sallallahu alaihi wasallam ó fún umar radiyallahu anhu ó fún ní nǹkan jọ kan umar wọn sọ fún sallallahu alaihi wasallam ya rasulullah a'ti man huwa afqaru ilay minni irú òjíṣẹ́ Ọlọ́run bá ṣe fẹ́ ni tó ní di kíní jù mí lọ òjíṣẹ́ Ọlọ́run bá sọ fún pé ya umar rẹ gbà kó na áwùtọ sọdàk bíi àbí kó fi sàrà tó bá gbà èyí tó bá wá bẹ wà á ń tẹ̀lé irú sáyé kó ṣe pé ọlọ́ ń tọrọ ibi pọ́ìntì tá a fẹ́ lónìí wọlé amúṣirí bẹ́ẹ̀ ni kò ń ṣe pé òun nága fún ẹlòmíì tó ti gbọ́ pé èèyàn kan bóyá ẹ̀gbọ́n òun kan àbí kan jẹ kánsílọ̀ àbó jẹ chairman ní ló ti mọ ọwọ́ náà bí ó ṣe súnmọ́ tí ó gbà nǹkan lọ́wọ́ islam lòdì sí i ṣùgbọ́n òjòkó jẹ́jẹ́ àwọn afún ẹ ní nǹkan pé gbà kò sọ wípé mi fẹ́ gba nǹkan lọ́wọ́ olori islam kọ́ ló kó ẹ ní ewu nítẹ̀sìn sọ ni pé fọ̀húrú bá ọ̀tọ́mọ́wọ́lù wọn náà tiẹ̀ tó wá rí pọ́pọ̀ ju nǹkan tó lè ná lọ àwọn bi bí ìgbà kí wọn náà tún pín fáwọn èèyàn lórí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní tí ò bá ti wá bẹ́ẹ̀ lọ́nà yẹn fàlà tó bí ẹ̀rọ nafsak mọ́ lè pa lọ mọ́ lè pa bá nǹkan yẹn mọ́ máa tọpinpin kó máa sọ pé ó nẹ́gà fún un ìtẹ́sìn kan wà nù ṣùgbọ́n káwọ́ pókè tó lórí bá fún yẹn ní kéyìn ò gbọ́dọ̀ gbá kò ń ṣe ṣẹ̀rẹ́ ìsìlámù nìyí ká ní àgbà tó lórí bá ti fún ní nǹkan kò gbọ́dọ̀ gbá rárá tẹ́ bá ṣe padà tó máa ṣàlàyé àwọn òfin míì fún wa ṣùgbọ́n alon àlọ́ alon tọrọ islam islam sọ fún ẹni tó bá jó olórí pé kò gbọ́dọ̀ kówó jẹ bẹ́ẹ̀ náà o gbọ́dọ̀ mọ́ lọ nàgà kò ní pé kan ni ó jẹ́ relative jẹ chairman ó ti jẹ governor ó ti jẹ kìnní kan the next ni kó máa wọ́nà bóòlù ìfẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ pé ìlú ò da. ṣùgbọ́n ọ̀nà tí ló fi dá ní àwa gangan fúnra wa ń síbẹ̀ ní ọ̀nà tí ó kéré so kí la fẹ́ ló ń belé yìí òun náà ni wípé èèyàn tó bá ní kò ń ṣe tó ṣe ipò qualify fún zaka ṣùgbọ́n tó bá ṣe yí pé kò ní irú èèyàn bẹ́ẹ̀ ó qualify pé kò gba zaka bákan náà àwọn tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ká nínú àyà suratu tauba yìí so anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó kàn mú ọ̀rọ̀ àwọn tálíkà ó emphasize ẹ̀ torí pé most zaka ni àwọn tálíkà ní sábà máa gbà anabi wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé tukhad min agniyaihim owó zaka yìí tá a bá ti gbà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olówó that is tí wọ́n ní ní zaka wọ̀ tá a bá gbà fọ̀tọ̀rọ̀dù àlàfùkọ́rá yìí a fi fún àwọn tí wọ́n ní àbáwọn tó ṣe pé ń tán ní òtó wọn so eléyìí òun ni nǹkan tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ náà àwọn owó àwọn nǹkan owó ní zakawọ̀ àwọn nǹkan owó ní zakowọ̀ eléyìí àmọ́ tó ṣọ́la ìfúnra wa pẹ̀lú ògùn ọlọ́wọ́ wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ wá insha Allah anábíwá muhammad sallallahu alaihi wasallam fa inhum ata'u laka bidhalik ọ̀rọ̀ zaka tó bá di pé wọ́n tún tẹ́tí sí ẹ tó di pé wọ́n mú un lò tí wọ́n ń ṣe bó ṣe kán ṣe anábí ní ìwọ tí mo fi ṣe gọ́vnà ìwọ tí mo rán sí wọn fa iyyaka wa kara'ima amwalihim àwọn tó fi dáa jùlọ nú owó wọn nú dúkìá wọn avoid yẹn that is mọ́ sọ wípé tó bá fẹ́ ló fẹ́ mú zaka kó fẹ́ gba zaka kó ṣe pé tó wá jẹ́ the best property in tó jẹ́ the best inú àwọn nǹkan tán ní òun ló wà ló fẹ́ mú fún zaka lápèjúwe èèyàn tó ṣe pé ní agbo ẹran tí zaka rẹ̀ wọ agbo ẹran yẹn wà ló fẹ́ yọ zaka rẹ̀ ni ó fẹ́ gba zaka ẹ̀ ó wá wo ẹran tó dáa jù ń ó wá mu àbí ẹran tó ṣe pé òun ló ń bímọ jù ń ó wá mu ó ti ṣe jàǹbá ó ti ṣàbòsí torí pé in tó gbà yẹn ní nǹkan tí ó kó ìpalára bẹ́ẹ̀ ni tó fẹ́ yọ zaka ni sàlẹ́m Allah asam ní wà ìyáàkà wà kára imam walihim avoid pé tó bá fẹ́ gba zaka ni kò mú the best at the same time o gbọ́dọ̀ mú ìtó jẹ́ the worst torí pé tó bá mú ìtó jẹ́ worst inú àwọn nǹkan tí zaka wọ̀ ó ti ṣàbòsí fún ẹni tó jẹ́ tálíkà tó ṣe pé òun wá ìtẹ́tù sí zaka òun ló jẹ́ nínú islam ẹ̀sìn jẹ́ kí gbogbo olówó ẹni tó ní ó jẹ́ kó mọ̀ wípé kí ni n tó ní kò ń ṣe mímọ̀ ṣe ẹ ẹ̀tọ́ àwọn èèyàn kan ń bẹ ní ọwọ́ rẹ ni tó gbọ́dọ̀ fún wọn gẹ́gẹ́ bá ṣàlàyé sẹ́yìn tó o bá fún wọn ìjẹníyà níwájú ọlọ́wọ́n ọba so ní pé wọn ní káyọ̀ zaka ok ẹ̀kan wo nǹkan tó bá ṣe kí ní ẹ fún wọn níyẹn ara títí ẹ ló ń yọ yẹn kò ń ṣe ti ọlọ́wọ́n ọba ní o yọ ìtọ́lọ́wọ́n ọba ní kò yọ kò ń ṣe nǹkan tó bá kàn wù ẹ ni wàá ń bẹ́ẹ̀ à ń fi nǹkan tí ò dánú nínú dúkìá wa ká sọ pé a fẹ́ fi yọ zaka pàtàkì lọ zaka ọ̀ràn yẹn at the same time ẹni tó fẹ́ gba zaka tán rẹ́ púpọ̀ gba zaka wa kò gbọ́dọ̀ wó pé n tó jẹ́ the best òun lòun ó mú ó gbọ́dọ̀ jẹ́ wọ́n tí wọ́n sì ni anabi wa muhammad sallallahu alaihi wasallam fún mu'adh bin jabal ó ní fa inna laysa bainaha wa taki da'wat al mazlum ire mu'adh iti mo fi ń ṣe wá sí fún ẹ òun ni pé má ṣàbòsí fún àwọn èèyàn má nítorí pé ojó lórí kó wá jẹ́ni tí ó má ṣàbòsí fún wọn bẹ̀rù èpè tẹ́ni tó ṣàbòsí tó bá ṣẹlẹ̀ ẹ lórí fa iná wulẹ̀ ìsàbẹ̀ iná ha wọ́bẹ̀ iná láì hijab torí pé èpè yẹn kò sí gàgá láàrin wọn àti ọlọ́run ọba ọlọ́run ọba gbépè tó ṣe wípé ẹni téèyàn ṣe àbòsí fún tó bá ṣẹlẹ̀ yẹn lórí wọn ló jẹ́ pé mùsùlùmí gbọ́rọ̀ jẹ́ ni tó ṣe pé yóò farabalẹ̀ agbọ́rọ̀ torí pé à ń wọ owó à dúkìá ká ní gbogbo ọ̀nà tá bá ti rí náà ni ọlọ́wọ́n bó ń ṣọba alábòsí kò fẹ́ àbòsí kò fẹ́ ká ṣe àbòsí fúnra wa so ìwọ tó jó lórí àbí tó ń bẹ nípò mọ́ ṣìpò ẹ lò pẹ̀lú pé kí ni kó máa gbalẹ̀ onílẹ̀ máa gba property on property máa gba dúkìá on dúkìá ó nítorí pé kí ni ìwọ ló ní agbára anamisọ lásán sọ fún ẹni tó jẹ́ gọ́vnọ rẹ̀ ìpè wà tẹ̀kídá àwọ̀tẹ̀lì mazlum ìpè tí ẹni tó ṣàbòsí fún tó bá ṣẹ́ fún ẹ páyà rẹ̀ fa iná wulẹ̀ ìsàbẹ̀ iná àwọ̀ bẹ̀ iná lá hijab torí pé kò sí gàgá láàrin òun àti ọlọ́wọ́n kódà kó ṣe pé ẹni téèyàn ṣàbòsí fún òun mùsùlùmí wàláhì lára beauty islam ni ó sọ pé ẹni yìí ṣe bí kéferì ni ìgbà tó wá jẹ́ kéferì ni ṣé kéferì ti ẹni àbí kéferì ọlọ́run wọ́kọ́ ló dáa o ní ráìtì àti mú property ẹ̀ kó gbẹ́sẹ̀ lé ní kò ní ẹ̀yìn property kẹfẹ́rí mú gbẹ́sẹ̀ lé muhammad sallallahu alaihi wa sallam ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ka mustajaba èpè tí ẹni tá a ṣàbòsí fún tó bá ṣẹ́lé wa lórí ọlọ́run ó gbà ó wọ́n làwọn ká ànà kàfẹ́ra wọn á fún àwọn èèyàn ní ẹ̀tọ́ wọn wọn ṣe ni tí ó ṣàbùsù fún àwọn èèyàn wọn nítorí pé àwọn ń bẹ ní ipò kan ká máa fi yẹn ṣe àbùsí fún àwọn èèyàn ká máa fi yẹn kó dúkìá òun dúkìá ká máa gbalẹ̀ onílẹ̀ ká máa gba property òun property torí pé gbogbo ohun tí ẹni tẹ́ ṣe àbòsí fún èpè tó bá ṣẹ́ yóò mú wa abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìwà dáadáa téèyàn fi rójú rí ọlọ́run ọba kọlọba kó fún ẹnì kọ̀ọ̀kan o àwọn ìwà tá ìrí ìbínú rẹ̀ tí é pé àwọn èyí ó fi máa mú wa abẹ́nà ọba subhanahu wa ta'ala kó yà wáyà àwọn ìpè náà kó yà wáyà àwọn ìwà náà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام